أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولو وبركاته ọba tó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe lónìí a ó sọ̀rọ̀ ní ohun tá a sọkù nípa àtàkùwà fún àǹfààní àwọn tí wọn ráyè wá ní ọ̀sẹ̀ tó kọjá à ń sọ̀rọ̀ lórí àtàkùwà ìbẹ̀rù ọlọ́run ọba ṣe àlàyé léyìí tó pọ̀ nípa kí ni ìtumọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba àwọn àǹfààní wo ló wà fún ìbẹ̀rù ọlọ́run ọba àyèwò ló ti yẹ ká bẹ̀rù ọlọ́run à ń sọ̀rọ̀ lórí àwọn àǹfààní àti fẹ́mà fún ẹni tí ń páyà ọlọ́run ọba tó ń bẹ̀rù ọlọ́run ọba tí yóò ní ní ilé ayé àti ìjọ́ gbẹ̀ndẹ̀ àkèyàmù àdúró lórí. àtàkùwá sababu ní nàìjíríà ti mí nàdábì dúnìá n'inu àwọn àǹfààní iberu ọlọ́run ni fun ki eyan ko kọ́lọ́run ọba ó kó yọ níbi ìjìyà ilé ayé gbogbo ẹni tí máa ń bẹ̀rù ọlọ́run ọba gbogbo fi àwọn jẹ olùpáyà ọlọ́run ọba yọkú nú ẹ̀ kódà bọ́ jẹ́ pé ìjìyà gbogbogbò ni ṣùgbọ́n ni ọba páyà ọlọ́run ọba ọlọ́run kò yọkú níbi ìjìyà náà gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ nípa ìjọ anabi tham àwọn ìjọ anabi sọ́ọ̀lẹ̀ àwọn thamudawa ọlọ́run ní wàhámà thamudu fàdé ináhùn fastahabul alẹ́ huda ṣùgbọ́n ìjọ famudawa atọ́ wọn sọ́nà ṣùgbọ́n ìsìnà ló wù wọn lórí ìtọ́sọ́nà ó wù wọn kí wọ́n jẹ́ afọ́jú lórí pé wọ́n rí na fa akọ́dàtú musa ikọ̀tùlàdà alhun ìjìyà èyí tí ah, ìyẹpẹrẹ ń bẹ ẹ̀ ó la fi jẹ wọ́n bima kanu yaksibun torí tí wọ́n ṣe níṣẹ́ wana jẹ́yìnà lẹ́dínà àmànú wa kanu yattakun nígbàtí ìjìyà náà dé a kó àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba kó wọn yọ kúrò níbi ìjìyà náà wa kanu yattakun wọ́n sì jẹ́ ẹni tí ń bẹ̀rù ọlọ́run ọba so ọlọ́run ọba ń kó wọn yọ níbi ìjìyà yìí torí pé wọ́n jẹ́ ẹni tí ń bẹ̀rù ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni gbogbo bíi fìtínà bá dé gbogbo ẹni tí ń páyà ọlọ́wọ́n ọba tí ń bẹ̀rù ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n kò yọ níbi fìtínà náà so ìbẹ̀rù ọlọ́wọ́n ọba sábàbí ni fún àkóyọ ìjìyà alẹ́ ayé bákan náà àtẹ́kùwà mùsílà wọn mú kẹfìrọ̀ wọn mọ̀njáàt wọn fọ́ọ̀sì ìbẹ̀rù ọlọ́wọ́n ọba onígbéni dé ipò tó ga ilé ìdẹ̀ra aljanna bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù ọlọ́run ọba òun ló mú kí ọlọ́run ọba kí ó máa ṣe àfọ̀mẹ́ẹ̀sẹ̀ gbogbo ẹni tí ń bá ń bẹ̀rù ẹ̀ ọlọ́run máa pa àṣìṣe wọn rẹ́ bákan náà ìbẹ̀rù ọlọ́run ọba òun àkóyọ kúrò níbi ìjìyà náà ìbẹ̀rù ọlọ́run ọba òun alfaus kí èèyàn jẹ́ ẹni tó ní tó soríire lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkayama pápá jùlọ gbogbo ń ta kà sílẹ̀ yìí ó ní gbòǹgbò ohun tí gbogbo ẹni tó gbogbo ẹnikẹ́ni ń fẹ́ ti ń wá torí pé n tí mùsùlùmí tó fi ń ṣe gbogbo ohun tó ń ṣe òun náà ni kí ọlọ́run bá fi sínú àlìjánà kọ́lọ́run bá kó àṣìṣe rẹ̀ rẹ́ kọ́lọ́run kó yọ kúrò níbi ìjìyà náà kó sórí ilé ń jọ́ gbẹ̀dẹ̀ àlùkẹ́yà náà so kò tún sí nǹkan míì tó tóbi tó eléyìí lọ so ìbẹ̀rù ọlọ́run bá nìkan ló lè ṣe léè fún yẹn torí pé ìbẹ̀rù ọlọ́run bá olómú kí ọlọ́run kó máa pa àṣìṣe gbogbo ẹnikẹ́ni tí ń bá ń bẹ̀rù rẹ̀ yóò máa pa àṣìṣe rẹ̀ lẹ́ ọlọ́run ni wàlẹ́ anna ahlẹ̀ kìtàbí amẹnu wàtàkọ́wò lakaffarna anhum sayi atihim wàlẹ́ àdàkàlnáhùn jannatin na'im ìbá jẹ́ pé àwọn ahlul kìtàbí àwọn yahudu àti nasara amanu wọ́n jẹ́ olùgbọ́lọ́ngbọ́ wàtẹ́kọ̀ wọ́n sì jẹ́ ẹni tí ń bẹ̀rù ọlọ́run ọba ni lakafarna anhum sayyati gbogbo àṣìṣe tí wọ́n ṣe tẹ́lẹ̀ àbá parẹ́ wala adqalnahum jannati na'im àbá fi wọ́n sínú ọgbà àdẹ́ra ọgbà aljanna torí pé wọ́n bẹ̀rù ọlọ́run so ìbájẹ́ pé àwọn ahlul kitab àwọn tá a fún ní tíra lákọ̀ọ́kọ́ àwọn yahuda àti nasara wọ́n bá bọ́ ọlọ́run ọba gbọ́ ni tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba gbogbo ohun tí wọ́n ṣe láti ṣe làbá parẹ́ àbá sì fi wọ́n sínú ọgbà àdẹ̀ra léè tó túmọ̀ sí àwọn ẹjọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam náà tí wọ́n bá ní ìgbàgbọ́ sí ọlọ́run tí wọ́n sì páyọ̀ ọlọ́run ọba ọlọ́run yóò ṣe àfọ̀mẹ́sẹ̀ wọn yóò sì fi wọ́n sínú ọgbà àlìjẹ́nà ọlọ́run kó sọ wá nínú kó ṣe wá ní kó kà wá kún wọn so ìbẹ̀rù ọlọ́run ọba ló máa mú kí ọlọ́run ọba kí ó pa àṣìṣe èèyàn rẹ gbogbo ẹnikẹ́ni tó bá ń wúwo pé òun dẹ́sẹ̀ léè tó pọ̀ kó múra láti máa bẹ̀rù ọlọ́run ọba láti máa mú àṣẹ ọlọ́run ọba ṣẹ ọlọ́run ọba yóò pa àṣìṣe rẹ̀ rẹ́ bákan náà ọlọ́run sọ láyé ibòmí pé ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا gbogbo ẹnikẹ́ni tí ó bá páyọ̀ ọlọ́run ọba tó bá bẹ̀rù ọlọ́run ọba a ó pa àṣìṣe rẹ̀ rẹ́ kó má a fún ní ẹ̀san léè tó tóbi ju tó ṣe lọ so gbogbo eléyìí ó fi hàn pé ìbẹ̀rù ọlọ́run ọba olóò máa mú kí ọlọ́run ọba pa àṣìṣe èèyàn rẹ́ lẹ́yìn náà ولا يحزنهم الفزع في ذلك اليوم ọjọ́ kan bẹ ọjọ́ ńlá ọjọ́ tó tóbi ọjọ́ bẹ̀rù ọjọ́ bànújẹ́ ọjọ́ àbámọ̀ àwọn tó páyà ọlọ́run ọba wọn ò ní wọn ò ní sàbámọ̀ ńjọ́ náà wọn ò sì ní bànújẹ́ ńjọ́ náà ẹrù kankan ò ní bà wọn lóòjọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmọ̀ ọjọ́ tí ọlọ́run ọba yóò kó gbogbo ẹ̀dá rẹ̀ jọ sí ilẹ̀ ẹyọ àwọn tí wọ́n páyà ọlọ́run ọba àwọn ò ní rí bẹ̀rù náà bẹ́ẹ̀ ni wọ́n ní banújẹ́ torí pé ọlọ́run ní láyà zunuhum alfazahul akbar wàtàtàlàkọ́hùn mọ̀láìkàtù hádà yọ́mùkùn lẹ́bí kúntùm tí wà dùn lọ́jọ́ náà lọ́n àwọn ò ní banújẹ́ wọ́n sì ní bẹ̀rù ní ọjọ́ bẹ̀rù tó tóbi torí pé àwọn mọ̀láìkà wọ́n máa ṣe wọ́n máa ṣe àmín wọ́n máa ṣe tẹ̀lẹ́ẹ̀bù wọn wípé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ wọ́n máa sọ pé eléyìí ni ọjọ́ tá a ṣe àdéhùn rẹ̀ fún yín ọjọ́ náà rí ti dé so àwọn olùpáyà ọlọ́run ọba ò ní sínú àwọn tí wọ́n wọn ò sì bí ìgbà tó yẹ pé yóò kú níbi igbá èèyàn ṣùgbọ́n àwọn tó ń páyà ọlọ́run ọba wọn ò ní banújẹ́ wọn ò sì ní sí nínú ìbẹ̀rù pẹ́ẹ̀pẹ́ torí pé àwọn màláìka wọn máa fún wọn ní ìró dùnú wípé ẹ káàbọ̀ eléyìí ni ọjọ́ tí a ṣàdéhùn rẹ̀ fún yín ọjọ́ náà ló dé bákan náà nínú àǹfààní tí ń bẹ fún ìpayà ọlọ́run ọba fún manu yunjihimu minan nar ọlọ́run ọba yóò kó wọn yọ kúrò níbi ìjìyà náà lóòjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama lọ́jọ́ tó yẹ pé gbogbo èèyàn pátá oníwọ̀gùn orí sirati yẹn orí sirati yìí báyìí gẹ́gẹ́ bí àwọn àfáàsì ṣe àlàyé wọn ni kì í ṣe pé ọ̀nà tó fẹ̀ ọ̀nà ni kódà wọn ni kò ju bíi lọ irun orí ṣùgbọ́n gbogbo èèyàn pátá ní ọgbà orí sèrọ́tì náà ṣùgbọ́n abẹ́ sèrọ́tì yẹn jahannama ni gbogbo ẹni bọ́ gbogbo ẹni ọba rẹ bọ́ yóò rẹ bọ́ sínú jahannama ni ṣùgbọ́n àwọn olùpáyà ọlọ́run ọba ń jọ náà wà ìmínkùn ìlà wàrídù ha kò sí ẹnìkan yín tí ń jẹ́ ọmọ ẹ̀dá adam àti àlìjànú àfi tẹ́ ẹ bá gba orí sèrọ́tì náà kánà àlà rọ́bìkà hàtìmọ̀ màkìyà ọlọ́run bá ti ṣe ìdájọ́ lórí ẹ̀ ó sì ti parẹ́ èyí ni pé kò sí ẹni tó lè change ẹ̀ pẹ́pẹ́ ó ti di dandan fún kálukú kọ́ gba orí ìsìnrátù yẹn fún manu lẹ́jì lẹ́rí iná takọ̀wò lẹ́yìn náà a wà kó àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run bá a kù wọn yọ wà nádàrú bọ́ọ̀lì mi nà fi hà jìfìyà ṣùgbọ́n àwọn alábòsí àwọn ẹlẹ́sẹ̀ àwọn tí wọn bẹ̀rù ọlọ́run ba àwọn àfi wọn lẹ̀ wọn rè bọ́nu ná jìfìyà ni jìfìyà ó ní pé wọn rè bọ́nu náyìn pẹ̀lú rùkù rùkù tí wọ́n pọ̀ tó wọn ṣe ń lé ayé wọn lọ ṣe ń nu ná rọ́ọ̀kìán ìtàwọn afáàtúmọ̀ jìfìyà sí wọn rè bọ́nu ná rọ́ọ̀kìán tí wọ́n máa ṣe rùkù rùkù yẹn ó lè jẹ́ pé torí ìtìjú ó lè tẹ́ pé torí àbámọ̀ gbogbo ẹ̀ ló ní mú kéèyàn ó dorí so ọlọ́run kò sọ àwa ń bẹ̀ kó ṣe wá nínú àwọn tí ọlọ́run bó kó yọ ṣùgbọ́n gbogbo ẹni tí bá ń fẹ́ ìkóyọ ọjọ́ náà kó bẹ̀rù ọlọ́run bá lẹ́yìn náà ọlọ́run wa jogun aljanna fún wọn ọlọ́run yóò jogun aljanna fáwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run bá thumma yurithuhum aljannata bitakuwa ọlọ́run yóò gojogún àlìjẹ́nà fún wọn torí ìbẹ̀rù ọlọ́run bá tán sí ní ayé ọlọ́run ní tilka àlìjẹ́nà tú alẹ́tì nùrìfù min ìbàdìnà mankana taqiya eléyìí ní àlìjẹ́nà ọgbà àdẹ́ra tá a jogún fún àwọn ẹrú wa tí wọ́n jẹ́ olùpáyà ọlọ́run bá tí wọ́n bẹ̀rù ọlọ́run bá ní ayé so ìbẹ̀rù ọlọ́run bá òní ó mú kí èèyàn kojogún ọgbà àlìjẹ́nà kò sẹ́ni tí ó wà àlìjẹ́nà ọlọ́run bá tí kì í bá ti ṣe é àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn nìkan lọ́lọ́run bó jogun aljanna fún. bákan náà ọlọ́run tún sọ láàyè ibùmí pé wasaaricu ilà maqfirati min rabbikum wa jannatin arduca samawat wal ardu ciddat lil mutaqin ẹsẹ ẹságẹgẹ ẹ lọ síbi àforíjì ọlọ́run ọba àti aljanna léètọ́ yẹ pé fífẹ́ rẹ̀ àti títóbi rẹ̀ ó ju sánmà àti ilẹ̀ lọ apèsè rẹ̀ lẹ́dẹ̀ àwọn olùpayà ọlọ́run ọba àwọn olùbẹ̀rù ọlọ́run ọba almutaki so eléyìí fi pé aljanna ọlọ́run pèsè rẹ̀ lẹ̀ fáwọn almutakun nìkan ni so ó di dandan káwa náà ká gbìyànjú ká mẹta ní àwọn almutaki káwa náà ká lè jẹ́ ọ̀kan nínú wọn àti ṣe àlàyé lè tó pọ̀ kí ni àwọn wo ni almutakun kí ni ti ń jẹ́ bẹ́ẹ̀ kí ni èèyàn lè ṣe tó fi lè wà nínú àwọn olùpáyà ọlọ́run ọba bákan náà ọlọ́run tún sọ láyé ibòmí wọ́n usli fatil jannatu lil mutaqin ghayro ba'id lóòjọ́ ìjọ lóòjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ọlọ́run yóò gbé aljanna wá súnmọ́ àwọn olùbẹ̀rù rẹ̀ láì tí ìwọnú aljanna náà ọlọ́run yóò sọ àlìjẹ́nà yẹn mọ́ mọ́ wọn tí wọ́n máa rí lójú wọn báyìí ghayro ba'id kò ní jìnà sí wọn àwọn àmọ́ fi hàn pé hádá má tù àdúnà lè kúlè àwábin hafi eléyìí ni àdéhùn tá a ṣe fún yín eléyìí ni ọgbà àdẹ̀rà tá a ṣe fún yín ní ayé fún gbogbo ẹnikẹ́ni tí máa túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó sì sọ àwọn òfin ọlọ́run ọgbà àlìjẹ́nà ńlá súnmọ́ yìí tẹ́ ń wo gbogbo oríṣiríṣi àwọn nǹkan ìgbádùn tí ń bẹ́nu ẹ̀ man khashiya rahman bilghayb gbogbo ẹnikẹ́ni tó bá páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ wàjá àbí qalbin munib tó sì pàdé ọlọ́run ọba pẹ̀lú ẹ̀mí tó mọ́ ọkàn tó mọ́ ọkàn tí máa padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo ìgbà wọ́n wà máa sọ fún wọn òdùkúlùhà bísàlẹ̀ ẹ wọ gbàdẹ̀ra náà pẹ̀lú àlàáfíà dhalika yawmul qulud eléyìí ni ọjọ́ ìgbélọgbére ẹni jáde nínú ẹ̀ lahum fiha ma yasha'una fi o lahum ma yasha'una fiha wa ladayna mazid gbogbo tó wọn ní bẹnu nínú ọgbà náà ṣùgbọ́n àwa tún ní àlékún lẹ́yìn pé gbogbo ń tó wọ́n ní mẹ́ńbẹ̀ gbogbo nǹkan tán bá rò ní lọ́kàn òun náà ni wọ́n rí àlékún tó ń bẹ tí wọ́n mọ̀ àwọn afáàní almazid àlékún yẹn ó ní wíwo ọlọ́run ọba wíwo ojú ọlọ́run ọba gan fún rẹ̀ ọjọ́ náà làwọn olùpáyọ̀ ọlọ́run ọba àwọn olùbẹ̀rù ọlọ́run tí wọ́n rí ọlọ́run ọba wọn ọba ṣẹ̀dá wọn ọlọ́run kó kàwá fún wọn kó kàwá kún wọn. Ah, bákan náà àwọn olùpáyà ọlọ́run ọba nígbà táwọn ọba lọ sínú àlìjẹ́nà wọ́n lọ wọ́n máa wọ àlìjẹ́nà níjọ níjọ ni ṣùgbọ́n àwọn tí wọ́n wọnú náà wọ́n máa fà wọ́n ni wọ́n máa fa gbogbo olúkálùkù wọ́n máa fà wọ́n nítorí kò ní fẹ́ wọbẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n wọ gbà àlìjẹ́nà níjọ ìjọ ìjọ oní wọ́n lọ táwọn màláìka náà sì wà tó tún welcome wẹ́lkọ́mù wọn lọ sínú ọgbà àdẹ́rà náà bákan náà nínú àpọ́nlé tọ́lọ́hún ṣe fún wọn wọn ò ní wọ àlìjẹ́nà pẹ̀lú pé wọ́n rìn wọ́n rìn ìsẹ̀ ẹsẹ̀ káàrin wọ àlìjẹ́nà torí pé ẹni abápọ́nlé àlẹ́ ní kọ́ máa rìn ìsẹ̀ lọ́bi tí tí ó ti jókòó ó yẹ ká tọ́jú ibùgbùn fún so yọ́yà wa lẹ́nu pé ó ní ta gùn lọ ọgbà àdẹ̀ra ọlọ́run bá kó sí wa nínú àwọn tí wọ́n wà ń bẹ̀ ọlọ́ni wàsí kọ̀lẹ́bí na takọ̀wò rọ̀báhùn ilẹ̀ jẹ́nẹ̀ ti zúmarọ̀ a wà wá bá ti wà pọ̀ a wà àwọn tí wọ́n páyà ọlọ́run bá àwọn olùbẹ̀rù ọlọ́run bá lọ sínú ọgbà àdẹ̀ra zúmarọ̀ jama jama jama ìjọ ìjọ hátà ìdàjà uha títí dé òfin dẹ́gbẹ́ nígbà tí wọ́n bá dé ọgbà àdẹ̀ra náà wọ́n fúti hat àbúwá àbúwá wọ́n wá sí gbogbo lẹ́kùn aljanna ọ̀hún wọ́n kọ́ ọ̀lẹ́lẹ́ ọ̀hún mọ̀kànzánẹ́tù wa àwọn màláìkà tí wọ́n ń sọ gbàdẹ̀rẹ̀ àwọn àmọ́ sọ fún wọn pé salamu alaykum aláfíà ọlọ́run ọba fún yín tiptum a ẹ̀dùn ẹ̀dùn fàtukuluha khalidin ẹ̀wọ̀ gbàdẹ̀rẹ̀ náà ẹ̀ tó jáde mọ́. وقالوا الحمد لله الذي صدقنا wàdà àwọn tí wọ́n jẹ́ àwọn olùpáyà ọlọ́run ọba ọ̀hún wọ́n máa wá sọ pé ọpẹ́ ni fọ́lọ́run ọba wa ọba tó pé àdéhùn rẹ̀ tó yẹ pé àdéhùn rẹ̀ òdodo ni wà á wò rọ́fẹ̀nà àrùdọ̀nà tàbáwọ̀ mìíràn jẹ́nẹ̀tì háìfù nàṣà tó fún wa ní ọgbà àdẹ̀ra tó fẹ̀ báyìí tá máa lọ tá máa bọ̀ bó ti wù wá fani àmà ajẹ́rù làámi nìyẹn eléyìí má dákọ̀ nínú ẹ̀sán tá se, ṣe fáwọn olùṣiṣẹ́ èyí ni pé ìpayọ ọlọ́run ọba iṣẹ́ ni kì í ṣe pé ìpayanú ọkàn gẹ́gẹ́ bá a ti sọ láti lẹ̀ wá pé ìbẹ̀rù ọlọ́run ọba ó ní gbogbo ṣẹ̀rí ọlọ́run pátá gbogbo ntọ́lọ́run paláṣẹ ìbẹ̀rù ọlọ́run ọba ni gbogbo ntọ́lọ́run kọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba ni èèyàn ò ní bẹ̀rù ọlọ́run ọba kó ṣe zìnà torí pọ́lọ́run ọba kọ̀ èyàn ò ní bẹ̀rù ọlọ́run ọba kọ́ mọ́ kírun torí ọpọlọ ọba pàṣẹ pé kó kírun so gbogbo àṣẹ ọlọ́run ọba àti ohun tó ṣe léèwọ̀ gbogbo ẹ̀ pátá ìbẹ̀rù ọlọ́run ọba ni so lẹ́yìn náà gẹ́gẹ́ bá ti sọ pé àwọn olùpáyà ọlọ́run ọba àwọn olùbẹ̀rù ọlọ́run ọba wọ́n máa wọnú àlìjẹ́nnà lórí pé wọ́n ń gun nǹkan ọ̀gbun ni a máa pọ́n wọn lé ọlọ́run ní yawma nahshuru muttaqina ila rahmani wafda ní ọjọ́ ọjọ́ tí a kọ àwọn tí wọ́n tí ọlọ́run ọba àwọn olùbẹ̀rù ọlọ́run ọba lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọba oníkẹ́ wafdan alwaft wọ́n ní ó àlejò ọba àlejò ọba tó mú nǹkan pàtàkì wá fún ọba a sì mọ̀ pé àlejò ọba yóò rí irú àpọ́nlé gẹ́gẹ́ bí ọba ti rí ni bọ́ba bá fi ṣe tó bẹ́ẹ̀ náà ni àpọ́nlé àlejò rẹ̀ náà tó so bọ́ba tọ́ba bá tóbi dáadáa tó tóbi ẹ́ ṣe ń pera rẹ̀ lọ́ba gbogbo àlejò rẹ̀ náà àwọn náà wà nù gbàdùn ni bẹ́ẹ̀ náà ni àlejò ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmù lórí nǹkan ọ̀gbìn ni wọ́n wọnú aljanna wọ́n ní jamhuru mufassirin ala anna ma'ana qawluhu wafda ay rukbanan pé gbogbo àwọn afọ oní tafsir òní wọ́n fẹnu kò wípé kẹlma wafdan òní pé wọ́n gun nǹkan ọ̀gbìn irú nǹkan ọ̀gbìn wo ni àmọ́ ṣùgbọ́n nǹkan ọ̀gbìn tó ṣe pàtàkì ni kò lè jẹ́ rolls royce torí pé rolls royce pariwo ẹ̀rọ gbá rẹ̀ nǹkan ọ̀gùn tó ṣe pàtàkì ni torí ọlọ́run tóbi lọ́ba kò sí tó wà níwájú ọlọ́run ọba so bọ́lọ́run ṣe tóbi bẹ́ẹ̀ náà ni àpọ́nlé àlejò ọlọ́run ọba ó ṣe rí náà almutakuna yẹtẹmíhùn bí àbábìhìn lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkayama nígbà tá a wà lé ayé gbogbo wa la ní ẹni a nífẹ̀ẹ́ ẹni ó nífẹ̀ẹ́ sí àwọn chelsea tó lè kú lórí chelsea òun pàdé pẹ̀lú jẹ́nsì lójọ́ gbẹ̀dẹ̀ àìkíyàbà ẹni tó nífẹ̀ẹ́ sí àwọn oríṣiríṣi àwọn èèyàn lé ayé tá a máa nífẹ̀ẹ́ sí tá a lè tá a lè para wa lórí wọn wọn pàdé pẹ̀lú lọ́jọ́ gbẹ̀dẹ̀ àìkíyàbà ṣùgbọ́n àwọn olùfẹ́ tí wọ́n pàdé lólùfẹ́ àwọn kan wà tí wọ́n pàdé ń jọ gbẹ̀dẹ̀ àìkíyàbà olólùfẹ́ ni wọ́n lé ayé ṣùgbọ́n ọ̀tá ni wọ́n lọ́rùn ṣùgbọ́n ní àwọn tí wọ́n pàdé ara wọn lólùfẹ́ náà àwọn lólùpáyà ọlọ́run ọba torí pé ńlẹ̀ ayé ọlọ́run náà ọba náà ló mú wọn sopọ̀ lóòjọ́ gbẹ̀ndẹ̀ àlìkẹ́ àmọ́ ọlọ́run ọba náà ni wọ́n dà wọ́n pọ̀ ọlọ́run ní al-akhilla yawma idhin ba'duhum li ba'din adu illa al-muttaqin ipe gbogbo àwọn olólùfẹ́ kò rí òsùn lóòjọ́ gbẹ̀ndẹ̀ àlìkẹ́ ọ̀tá ni wọ́n kí ló kù nígbà tí bàbá bá ń bá tí bá ń sá fún ọmọ ẹ̀ tó máa ń sá fún bàbá kò sí tó kù mọ́ nígbà tí ọmọ bá ń sá fún yẹ tí yà ń sá fún ọmọ kò sí tó kù mọ́ so lóòjọ́ gbẹ̀ndẹ̀ akẹ́yàmọ̀ gbogbo àwọn olólùfẹ́ ilé ayé àwọn tí ó sẹ́kù lólólùfẹ́ àwọn ni olùpáyà ọlọ́run ọba ọlọ́run tún sọ láyé ibòmí pé innal muttaqina fi jannatin wa uyun dájúdájú àwọn olùbẹ̀rù ọlọ́run wọ́n wà nínú ọgbà àdẹ̀ra èyí tí akérèmọ́bù odò ti ń sàn lábẹ́ rẹ̀ wọ́n mọ̀ sọ fún wọn òtùkùlù ha ìsànà ìsànà wà ní kẹfàǹtà wọ́n mọ̀ sọ fún wọn pé wọnú ọgbà àdẹ̀ra náà bí sànà pẹ̀lú àlàáfíà aminin tẹ́sí ma wà lálàáfíà náà kò sí ìbẹ̀rù kankan fún yín kò sí bànújẹ́ kò sí bẹ̀rù kò sí kankan wànàzáàna máa fi sùdúrì mìngìlìn ìhùwànàn àlàsúrúrin mútakọ̀bìlìn nígbà tí wọ́n wà lé ayé wọ́n lè jẹ́ olólùfẹ́ lóòótọ́ ṣùgbọ́n bó ti wulẹ̀ ọgbọ́n yóò ní nǹkan kan tí wọ́n ní láìmí ara wọn síra wọn bó ti wulẹ̀ ó kéré mọ́ lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkeyama ọlọ́ni wànàzáàna máa fi sùdúrì àwọn ayọ̀ tí ń bẹ lọ́kàn wọn síra wọn nílé ayé ayọ̀kú gbogbo òkun sínú tí ń bẹ nínú ọkàn wọn gbogbo ẹ̀ láyọ̀kú wọ́n wàá di ọmọ ẹ̀yà tí wọ́n jókòó lórí àga ipò àga ọlá mutakabilin wọ́n kọjú síra wọn àwọn tí wọ́n wà nínú náà ráyè yìí láyà masu fiya nasabun wa mahun minha bi mukhrajin kò sí ìbànújẹ́ kankan tí ó tí bẹ́ẹ̀ ni ò sí wàhálà ju ìgbádùn lọ wọn ò sì ní jáde kó nu ẹ̀ torí pé n tó lè mú ẹ̀rù bà wọ́n náà ní pé à kan wọn ò ní lálọ́ọ̀dù ó ìpè tọ̀wọ́ yá pẹ́rù rẹ bọ́ta kò sí yóò ń jọ́ fáwọn ọba bákan náà àwọn olùpáyà ọlọrun. gbogbo ntọ́ba wù wọn nínú aljanna gbogbo ẹ̀ ni wọ́n ní gbogbo ntọ́ba ti rò lọ́kàn gbogbo ẹ̀ ni wọ́n rí gbogbo tí wọ́n rò nínú ọkàn wọn gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ni ó nìkan gbé wá fún wọn ọlọ́ni wàlà dáàrú àkírọ̀ ti xeyrún wàlà nícmà dáàrú mọ̀tàkì ìpè gbogbo ilé ayé tá ń kọ́ nínú gbogbo tá ń kọ́ ilé ayé nílé àwọn kí wọ́n máa ń pè duplex àtàwọn oríṣiríṣi ilé tá à ń kọ́ èyí tó lóore jù òun náà ni ilé ọ̀run wàlà ni'ma darul muttaqin a ó mà dá pọ̀ fún ilé olùpáyọ̀ ọlọ́wọ́n ọba lójọ́ gbélé alqiyama ilé wọn lọ́ dáa jù jannatu adinin ó ní aljanna tí wọ́n máa gbénu ẹ̀ lọ gbére tí wọ́n ní jáde yadkhulunaha wọ́n máa wọnú ọgbà náà tajiri min tahti èyí tí akérèmọ́bù odò tí ń sàn lábẹ́ rẹ̀ tí mílkì àti kí náà ń pè ó ṣé mílkì náà ni kí ni yorùbá pè é àwàrà kọ́ yorùbá ò ní mílìkì àyálò èdè ni ẹ̀rù mílìkì ni oyin ni omi ni ọtí ni gbogbo ẹ̀ pátá odò ní ti ń sàn èyí tó bá wùyàn ni ó mú lahun fi ha ma yẹ ṣàwùn gbogbo tó bá wù wọn ni wọn nínú ẹ kàdálìkà yẹ jìzì láhùn almùtàkì báwọn lọ́lọ́run ṣe máa sẹ̀sán fún gbogbo ẹni tí ń bá ń bẹ̀rù ọlọ́run ọba nílé ayé bọ́lọ́run ṣe máa ń fún gbogbo ẹnikẹ́ni tí ń bá ń bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba tí a bá wò gbogbo àwọn àyà tá à ń kà nípa aljanna pátá almutakun lásán ọlọ́run dárúkọ ọlọ́run dárúkọ ẹlòmíì torí pé gbogbo tí ń jẹ́sẹ̀ rẹ pátá ó wà nínú àtàkùwà wọ̀nyẹn nàmúnà fi bilali jannati wà ọ̀yún bákan náà ọlọ́run ó ṣe nǹkan gbádùn fún wọn nínú ọgbà aljanna yẹn nínú rẹ̀ ó ní vilal ẹni pé bòógì tó tutù wọn ò ní the air condition natural one lọ́lọ́wọ́ bá ti tọ́jú nù rẹ̀ innal muttaqina fi dhilalin wa uyun dájúdájú àwọn olùbẹ̀rù ọlọ́run wọ́n ń bẹ lábẹ́ bòógì wa àti àwọn odò tí ń sàn lábẹ́ wọn wa àtàwọn nǹkan gbádùn àwọn kí lẹ́ pé èso àwọn èso gi oríṣiríṣi náà àwọn fruit mímọ yashtahun gbogbo ètò bá wù wọn lọ́kàn wọn ni wọ́n rí wọ́n a máa sọ fún wọn pé kúlú washrabu hàní àní ẹ máa jẹ ẹ sì máa mú lálàáfíà bima kuntum ta'malun torí sẹ́tẹ̀ ṣe láyé èyí ni pé àtàkùwà iṣẹ́ ni kì í ṣe pé bọ́yá ìbẹ̀rù ọkàn iṣẹ́ ni inna kadhali kanajisi muhsinin bá a ti máa ń sẹ̀sán fún gbogbo ẹnikẹ́ni tí ń ṣiṣẹ́ rẹ̀ nìyẹn abu huraira radiyallahu anhu ó gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ kan wá pé سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة wọ́n bi anabisa asanna léèrè kí ni iṣẹ́ tí máa mú yẹn wọ àlìjánná jù kí ni iṣẹ́ tó máa mú yẹn wọ àlìjánná jù faqala taqwallah wa husnu alkhuluq anabisa asanna ní ìbẹ̀rù ọlọ́run àti ìwáre ìbẹ̀rù ọlọ́run àti ìwáre bákan náà wàsú ila an akthari ma yudkhilu an-nasa an-nara wọ́n tún bi anabi sallallahu alayhi wa léèrè àwọn ẹsẹ́ tí máa mú yàn wọná jù anabisa asala pé alifamu walfaraj ẹnu àtàbẹ́ tá a bá wò gbogbo àwọn tó ń sá lọ tó ń sábọ̀ láti wá ilé ayé níbo náà nílé ayé wọn sí ohun tí wọ́n jẹ àti obìnrin tí wọ́n bá sùn táwọn olè tí wọ́n bá dáná lóru pẹ̀lú ìbọn pàpàpàpà tó ń tójú wọn ó nígbà tí wọ́n bá gba gbogbo ohun tí wọ́n gbà tán lówó tẹ́ ẹ bá rí wọn níwájú kárùwà wọn owó tí wọ́n gbà wọn kó síwájú kárùwà wọn ni pé kó mú un tọ́ bá wù torí pé tí wọ́n ń ṣe é fún náà nìyẹn wọn ni wọn mú pẹpẹ súpù àwọn mú gúdà àwọn mú gbogbo ẹ wá wọn rà fún gbogbo ẹni tó bá fẹ́ mu wọn ò ṣe nǹkan pẹ̀lú owó náà jù bẹ́ẹ̀ lọ so anabisa asana ni ọ̀pọ̀ tí máa mú àwọn èèyàn wọ náà kò ju tí wọ́n jẹ sẹ́nu àti tí wọ́n fi sábẹ́ so bákan náà ìgbéga àtàpọ́nlé ti àwọn olùpáyà ọlọ́wọ̀n ọba ni àwọn olùbẹ̀rù ọlọ́wọ̀n ọba nílé ayé àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́ni zuyina lilẹ́dínà káfàrú hayatu dúnìá àwọn tí wọn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ọlọ́run ṣe ilé ayé lẹ́sọ̀ọ́ fún wọn ilé ayé làwọn ọmọ ń wò pé ó dáa jù ó lẹ̀sọ̀ wọn wọ̀yẹ́sàrú nàmi nàlẹ́bí nà àmàlù nílé ayé wọ́n máa ṣe yẹ̀yẹ́ àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wọ́n máa ṣe yẹ̀yẹ́ wọn wọ̀lẹ́bí nà tẹ́kọ̀ọ́ fọ́kọ̀ọ́ yẹ́wọ́n màlẹ́kẹ́yàmù ṣùgbọ́n àwọn tó bẹ̀rù ọlọ́run ọba àwọn ni wọ́n wà lókè wọn lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama bó ti wulẹ̀ orí àlìjẹ́nà òkè lọ́wọ́ iná ilẹ̀ ilẹ̀ lọ́wọ́ bákan náà àwọn wà nù gbádùn àwọn tí wà nù ìjìyà kìí ṣe déédé wọn ò jọra wọn wọn ò sì dọ́gba so wàlláhu yẹrùsùkù máa yẹ ṣáà ọbẹ̀ rẹ̀ ìrìn ìsàbí wọn ọlọ́ọ̀ni máa ń fún èèyàn ní ọ̀rọ̀ bó ti wù ú láì ṣe ìṣirò rẹ̀ so tó bá wù lé ayé yóò fún kẹfẹ́rí lọ́rọ̀ kò ní fún múmìnì ẹni tí ń páyà rẹ̀ ẹni tí ń bẹ̀rù rẹ̀ ṣùgbọ́n john gbẹ̀ndẹ̀ alkayama àwọn ni wọ́n wà lókè bákan náà àtẹ́kùwà sábàbù lé ìkọ́rọ́mì ìndàlá òṣùwọ̀n tá a fi mọ ẹni tó lọ́lá jù ẹni tó pàtàkì jù lọ́dọ̀ ọlọ́run ò ìbẹ̀rù ọlọ́run ọba ọlọ́ni inna akọrọmọkùn ìndà lọ́hí àtikọ́kùn ẹn tó lóore jù ẹn tó lọ́lá jù ẹn tó lápọ̀nlé jù lọ́dọ̀ ọlọ́run ọba ó ní ẹni tí ń páyà ọlọ́run ẹni tí ń bẹ̀rù ọlọ́run ọba. ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tá a ṣàlàyé lórí àwọn ohun tí ń bẹ fún olùpáyà ọlọ́run ọba tí a fẹ́ kí wọ́n ṣe àti gbogbo àwọn tó rọ̀gbà mọ́ ọkàn wa ọlẹ abẹ̀rù so this is why tó fi jẹ́ pé tẹ́rbíà ẹ̀sìn islam oní tẹ́rbíà tó dáa jù ọ wà láàrin targhib wa tarhib ọ wà láàrin ìsenilójú kòkòrò àti banilẹ́rù so gbogbo tá a ti ń sọ ọlọ yìí ta ní ọgbọ tí ó wù gbogbo wa ló wù torí pé ká lè sojú kòkòrò àti wà nínú àwọn tí wọ́n jẹ́ olùpáyà ọlọ́run ọba bákan náà àwọn èso àtàǹfààní tó wà fún olùpáyà ọlọ́run ọba níjọ́ gbèǹde àìkẹ́yàmọ́ pọ̀ ju ń ta sọ lọ àǹfààní tó ń bẹ fún wọn nílé ayé tí wọ́n jẹ síwájú kí tó lọ jẹ tíjọ́ gbèǹde àìkẹ́yàmọ́ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ó ní mahabbatullah ìfẹ́ ọlọ́run ọba wàlmẹ́láìka àwọn màláìka ní ó nífẹ̀ẹ́ wọn wọn náà sùn bẹ́ẹ̀ náà lọ́run fi ìfẹ́ àwọn èèyàn sí wọn lọ́kàn ìṣe ìfẹ́ wọn sí àwọn èèyàn lọ́kàn torí pé wọ́n jẹ́ olùpáyà ọlọ́run ọba ọlọ́ni bala man awfa bi ahadihi wa takọ fa inna allaha yuhibbul muttaqin ipe gbogbo ẹnikẹ́ni tí ó bá pé àdéhùn tó ṣe fọ́lọ́run wípé òun ó sin ọlọ́run ọba ò ní ṣe òun ò ní bá ọlọ́run ọba wórogún tó bá pé àdéhùn yìí tó bẹ̀rù ọlọ́run ọba dájúdájú ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ olùpáyà ọlọ́run ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ àwọn tí ń bẹ̀rù rẹ̀ àwọn afáàní wà ìdá àhábàwùmọ́wù tààlà tí ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ fa iná wuyùnáàdì jibril ayò hibbawu ọlọ́run pe jibril pé lágbájá o mo nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n náà nífẹ̀ẹ́ rẹ̀ thumma yuhibbu ahlu sama lẹ́yìn náà gbogbo àwọn tó ń bẹ ní sama pátá ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ thumma yuhibbu ahlu al-ard lẹ́yìn náà gbogbo àwọn èèyàn tó ń bẹ lórí ilẹ̀ ayé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ torí pé kí torí pé ọ̀páyà ọlọ́run ọba rẹ̀ abdullahi ibn umar rahimahullah nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé mani taqa rabbahu gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run wàwàsọ́là rọ́hìmọ̀wò tó sì ṣe so okùn ẹbí rẹ̀ pọ̀ lọ sí àfi àjẹlẹ̀ a ṣe àlékún àsìkò tí ó lò lé ayé ẹni pé ẹ̀mí rẹ̀ ogun wàfẹ́rọ̀ máa lọ arísìkì tó lálùbáríkà lọ́lọ́run ṣe fún un wà á àhàlù gbogbo àwọn èèyàn pátá ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ so eléyìí bá eléyìí fi jẹ́ ọ̀kan nínú àwọn adùn tí olùpáyọ̀ ọlọ́run kọ̀kọ́ rí nílé ayé ó ní pé ọlọ́run bó nífẹ̀ẹ́ rẹ̀ àwọn màláìkà ò nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo àwọn èèyàn pátá ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ kọ̀wá kọ̀wá mí ni pé kò ní lọ́ta o torí pé yọ lọ́ta nínú àwọn kẹfẹ́rí àwọn kẹfẹ́rí ò ní nífẹ̀ẹ́ rẹ̀ torí pé opposite ni wọ́n wà bẹ́ẹ̀ náà ni zayd ibn aslam ó ní mani ahabuhun nas wàlẹ̀ òkàrìwò gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ọba àwọn èèyàn ó nífẹ̀ẹ́ rẹ̀ kódà bó ṣe tilas bódà kò ṣe tilas gbogbo ẹni ó bá páyà ọlọ́run ọba àwọn èèyàn ó nífẹ̀ẹ́ rẹ̀ akúkú rí àwọn rí àwọn àpèjúwe tá a bá lè wòye bákan náà nusratullah àrànṣe ọlọ́run ní gbogbo àyíká yìí ní ọba torí pé ọlọ́run ọba wà pẹ̀lú rẹ̀ ọlọ́run bá ọmọ ọlọ́run yóò máa kún lọ́wọ́ gbogbo tí ń bá ń ṣe ọlọ́ni wọ́tàkùnlọ́ wàhálẹ́mù annalọ́ha máàlùmùtàkì ẹ bẹ̀rù ọlọ́run bá ẹ kẹ́ ẹ mọ̀ pé ọlọ́run bá wà pẹ̀lú ẹni tí ń bẹ̀rù rẹ̀ wíwà pẹ̀lú ọlọ́run ọba bóò ni yọ wà pẹ̀lú ẹ pẹ̀lú pẹ̀lú lọ́wọ́ láti ṣe oríire fún nílé ayé gbogbo tí ó máa dùnnú lọ́lọ́wọ́ bá ó máa ṣe fún un bákan náà ọlọ́wọ́ bá ó fún àwọn ànábì ọlọ́run àwọn olùpáyọ ọlọ́run ó sọ fún ànábì musa àti harun pé qala la takhafa innani ma'akuma asma'u wa ara ẹ má bẹ̀rù torí pé wọ́n ti bẹ̀rù fìràhùn àtàwọn ẹjọ́ rẹ̀ ọlọ́run ẹ má bẹ̀rù innani ma'akuma mo wà pẹ̀lú yi asma mo ń gbọ́ wàhárọ̀ mo sì rí gbogbo ohun tẹ̀ ń ṣe ń kun yín lọ́wọ́ ọlọ́run kún wọn lọ́wọ́ àbí òkun wọn ọlọ́run kúkú kún wọn lọ́wọ́ ó sì ràn wọ́n ó sì kún wọn yọ níbi aburú fìràwọ̀ so gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe máa ń fún gbogbo olùpáyà ọlọ́run ọba ni arákùnrin kan wá yunus ibn ubaid ipe ó sọ fún pé àwòsí ni ṣe wò síyà fún mi ló wá ń sọ fún pé òsí kàbítẹ́kù ọ̀lọ́ wọ́n ẹ̀sán mo ń ṣe wò síyà fún ọ pé kọ́ ọ̀bẹ̀rù ọlọ́run bá kó o jẹ́ ni tí ń ṣe rere fa iná lọ́ha máa lẹ́bí na tẹ́kọ̀ wọ lẹ́bí na hùn mọ́sínú torí pé ọlọ́run ọba ọ wà pẹ̀lú àwọn tó ń bẹ̀rù rẹ̀ ó sì wà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olùṣe rere. bákan náà gbogbo ìgbẹ̀yìn rere pátá tí olùpáyọ̀ ọlọ́run ọba ni ìgbẹ̀yìn rere fún olùpáyọ̀ ọlọ́run ọba lọ́wọ́ ní gbogbo ògbà ọlọ́ni ista'inu billahi wasbiru innal arda lillahi yurithuha man yasha min ibadihi wal aqibatu lil muttaqin níbi ọlọ́run sọ fáwọn àwọn àjọ anabi musa tí wọ́n gba anabi musa gbọ́ tí anabi musa kó wọn kun òkun wọ́n bẹ̀rù gbogbo iṣẹ́ tí fìràwọ̀ tó ń ṣe ọlọ́run wa ń sọ fún ẹ pé istaeenu billah ẹ wá ràn sí ọlọ́run wasbiru ẹ sì ní sùúrù innal arda lillah gbogbo lẹ́tẹ̀ rí ìtọ́lọ́run ọba ni yurithu man yasha ọlọ́run máa jogún ẹ̀fẹ́ tó bá wù ni ọlọ́run ló jogún ẹ̀ fún firaun bó tilẹ̀ jẹ́ pé kì í solùfẹ́ ọlọ́run tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run jogún lẹ̀ fún wal aqibatu lil muttaqin ṣùgbọ́n gbẹ̀yìn rere tẹni tó lùpáyọ̀ ọlọ́run ọba ni so ìgbẹ̀yìn rere pátá tí olùpáyà ọlọ́run ọba ni ọlọ́run ọba kó fún wa ní ìpayà rẹ̀ bákan náà àtẹ́kùwà sábàbù bìbárọ̀kẹ́tì amen ìpayà ọlọ́run ọba ó ní sábàbí alibarika gbogbo iṣẹ́ tí yẹn bá ń ṣe ọlọ́run ọba ó máa ṣe yóò máa fa alibarika sí i ah, leith ibn abi sulaim ọkọ ìwé lọ sọ́dọ̀ suleiman ibn tarhan ó ń sọ fún nínú ìwé náà ó ní salamu alaik fa inni ahmedu ilayka allah alladhi la ilaha illa huwa al-aliyyu al-hazim ipe àlàáfíà fún ọ mo dúpẹ́ fọlọ́run ọba ọba tí kò sí ọba tó tọ́ ká fún àyàfi òun nìkan ṣoṣo ọba tó ga ọba tó tóbi وأشهد أن محمدا عبده ورسوله باني مجاري بي النبي محمد صلى الله عليه وسلم أرو الله وبوجسي الله وباني أما بعد سبحانه إلي فإني أوصيك بتقوى الله منسي أصتني فنو بكو برو الله وبا فإن المتقي ينفعه من عمله ما قل منه أو كثر torí pé gbogbo ẹni tó bá páyọ̀ ọlọ́run ọba ó ní iṣẹ́ rẹ̀ máa ń ṣe láǹfààní bó ti wùlò kéré jù kékeré ni àbí pípọ̀ ni yóò ṣe láǹfààní jàálà nà lọ́rùn wa ìyá kàbí rahmat himina mutaki ọlọ́run ọba kó ṣe ìwọ àtàwa náà pẹ̀lú ìkẹ́ rẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ olùpáyà rẹ̀ so gẹ́gẹ́ bí àwọn afáàbẹ́sẹ̀ máa ń ṣe wọ̀síyà fún ara wọn nù gbogbo gbàpátá tẹ́nìkan bá ní kí wọ́n ṣe àsọtẹ́lẹ̀ fún wọn wọn ò lásọtẹ́lẹ̀ méjì tí wọ́n ṣe fún yẹn ju pé kó bẹ̀rù ọlọ́run ọba lọ. bákan náà ìró dùnní ni fún olùpáyọ̀ ọlọ́run látàyé lọ síjọ́ gbẹ̀ndẹ̀ àkẹyàmà lásìkò tó bá fẹ́ kú gan-an ni ó ti máa rí ìró dùnú náà táwọn màláìka tí wọ́n dùn wájú ẹ̀ tí wọ́n máa fún ní ìró dùnní ọlọ́run ni ala inna awliya allahi la khawfun alayhim wa la hum yahzanun ẹ̀tẹ́ ti gbọ́ àwọn olólùfẹ́ ọlọ́run ọba kò sí ìbẹ̀rù fún wọn bẹ́ẹ̀ sì ni kò sí ìbànújẹ́ fún wọn alladhina amanu wa kanu yattaqun àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì ń bẹ̀rù ọlọ́run ọba lahumul bushra fil hayati dunya wa fil akhirah wọ́n ní ìró dùnú nílé ayé àtijọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama látàdílà lẹ́kẹ́lìmọ̀ àti lọ kò sí ìpààrọ̀ fún ọ̀rọ̀ ọlọ́run ọba gbogbo tọ́lọ́run ọba bá sọ bí ó sì ti rí náà nù dáríkà wọ́n fọ́ọ̀zù làbíyìn eléyìí ni oore tó tóbi jù eléyìí ni oríire tó tóbi jù nínú àwọn tí ọlọ́run ọba máa ń san lẹ́sàn fún ẹnì tó páyọ̀ ọlọ́run ọba ó ní ìmọ̀ tó láǹfààní ẹni tó bá páyọ̀ ọlọ́run ọba ọlọ́run máa ń ṣe ìmọ̀ tó láǹfààní fún ọlọ́run ní wattaqullah wa yu'allimukumullah wallahu bikulli shay'in alim ẹ bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba ó fún yín nímọ̀ ẹ ọlọ́run ọba ọlọ́run ọba yóò fún yín ní ìmọ̀ wallahu bi kulli shay'in alim ọlọ́run ọba ló nímọ̀ gbogbo nǹkan pátá àwọn afáàní nínú sábàbí tí máa mú kí ìmà kọlẹ̀ kí ọmọ kéwú kọ́mọ lè máa há kéwú kí ọmọ kéwú kọ́mọ lè máa gbọ́ àgbọ́yé kéwú tá a fà ṣe fún un ó ní ẹ̀sẹ̀ dídá bákan náà yóò tún mú kí ẹ̀mí rẹ̀ ọ lẹ fún wíwá ìmọ̀ òun gan fún rẹ̀ ó ní ẹsẹ̀ fàyíyà tasuddu nafsa anil ilm torí pé ń máa ń ṣe ìgágá fún ẹ̀mí láti wá ìmọ̀ ni torí pé ọlọ́run ní wattaqullah wa yu'allimukumullah ẹ bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba yóò fún yín ní ìmọ̀ ìmọ̀ nìkan kọ́ gbogbo ẹni tó bá páyọ̀ ọlọ́run ọba basira ìríran ìríran kárí ọ̀la lọ́kọ́ o wípé afẹ́ ìbá ń wo àà ìríran wọ́n bá nǹkan ó ní wọ́n máa rí òye àti ọgbọ́n nínú nǹkan tẹ́ bá lọ fi ọ̀rọ̀ lọ̀ wọ́n ọlọ́run ọba yóò fi làwọn lóye tí ó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ fi ṣe déédéé torí pé gbogbo olùpáyà ọlọ́run ọba wọ́n ń rìnà pẹ̀lú ìríran ọlọ́run ọba ni a sọ pé wọ́n rí gẹ́yìí kéèyàn máa tù sí bọ́yá àáfàá mọ gẹ́ìbù kò sẹ́ni tó mọ ìmọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ àfi ọlọ́run ọba nìkan ṣoṣo ọlọ́ni yá ayọ̀ lẹ́bí na àmàlù ń tẹ́tẹ̀kùn lọ yẹjà alẹ́kùn furkọ́nà ẹ̀yin tẹ́ ẹ gbọ́ ọlọ́run ọba gbọ́ tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run yóò ṣe ìríran fún yín ẹni pé òye láàrin òótọ́ àtirọ́ wọ̀nyí káfíìrì àǹkùn sẹ́yìn àtìkùn bẹ́ẹ̀ ni yóò pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ àṣìṣe yín ọlọ́run ọba yóò parẹ́ wa yaghfir lakum yóò sì forí jì yín wallahu dhul fadlil azim ọlọ́run ọba ọba tó lóore ni lọ́dọ̀ oore tó tóbi àǹfààní tí ń bẹ fún ìpayà ọlọ́run ọba àti ìbẹ̀rù ọlọ́run ọba wọn pọ̀ ṣùgbọ́n fún àsìkò lórí eléyìí náà ni a ó ti dó èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run ọba kí kó fún wa ńlá rẹ̀ kó jẹ́ kí ó ṣe àǹfààní fún wa èyí tá a ṣàṣìṣe ọlọ́run kò forí ẹ̀jẹ̀ wá ọlọ́run jẹ́ ká gbàgbé àṣìṣe tá a ṣe ah, ó ní tẹ̀m̀bí tí mo fẹ́ ṣe ń bí ni pé kẹ́lìmà àtàkùwà àwa yorùbá à ń tu sí ìbẹ̀rù ọlọ́run mo rò pé mo sọ ọ̀rọ̀ lórí ẹ̀ ní lẹ́yìn bet khashia ìpayà ọlọ́run àtàkùwà ìbẹ̀rù ọlọ́run báwo ni yorùbá ń tu sí bó sì ṣe wà náà ni ṣùgbọ́n ìbẹ̀rù àti ìpayà nǹkan nǹkan kan náà ní ní yorùbá àbẹ́ẹ̀kọ́ ni so tí wọ́n bá ní xọ́ṣìá òun inú ọkàn lọ́wà níbi ìbáàdà sí láti ń lò alxọ́ṣìá nígbàtà bá kírun alxọ́ṣìá nígbàtà bá alxọ́ṣìá nígbàtà ṣe àdìkà gbogbo alxọ́ṣìá ní àsìkò tá a bá ń jọ́sìn fọlọ́n làálù ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run tiẹ̀ ó ní gbòǹgbò torí pé abẹ́ rẹ̀ ni xaṣíà wà torí xaṣíà nínú òun ìbẹ̀rù ọlọ́run ọba ní í ṣe irun kíkí ìbẹ̀rù ọlọ́run ọba ni ààwẹ̀ gbígbà ìbẹ̀rù ọlọ́run ọba ni lílọ sí àjì náà ìbẹ̀rù ọlọ́run gbogbo tí ń jẹ́ sí pátá ó ní ìbẹ̀rù ọlọ́run ọba wàlláhu alaykum wa rahmatulahi wa barakatuh. tí ó شاء ní inshallah ta'ala. náà ó dà pé kò sí ìbéèrè tí ọba sí ìbéèrè àsìkò ìbéèrè yẹn mo fẹ́ lu láti fi ka wọ́síyà sayidina abubakar tó fẹ́ ṣe fún sayidina umar nígbà tó fẹ́ ṣe istikhlaf rẹ̀ wọ́n nígbà tí sayidina abubakar tó fẹ́ kí sayidina umar kó jẹ́ khalifa ó kọ́kọ́ dá pé ń gbọ́ pé òun náà jẹ́ pé rẹ̀ ó sì dá lóhùn nígbà tí sayidina umar tó dọ́dọ̀ rẹ̀ ó ní inni ad'uka ila amrin mut'abin mo fẹ́ pè ọ lọ sí àlámàrí kan tó yẹ pé wàhálà ni ìdààmú ni wàhálà ni torí pé aṣíwájú ni wàhálà sì ni aṣíwájú liman waliya gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ṣe ní aṣíwájú iṣẹ́ lọ́lọ́run gbé fún un fatakila bẹ̀rù ọlọ́run ya umar ó ní fatakila ya umar bi ta'ati bẹ̀rù ọlọ́run wọ umar pẹ̀lú ìṣe ń tọ́lọ̀ wọn bá pé ihu bi takuwa tẹ̀lé ọlọ́run ọba pẹ̀lú ìbẹ̀rù rẹ̀ fa innal muttaqi aminu mahfudu gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ọba òun ló wà ní àlàáfíà ọlọ́run sì máa fi ìsọ rẹ̀ sọ eléyìí ni wasiya sayidina abubakar bákan náà aisha yálà wa aisha radiyallahu anha òun náà ṣe wasiya kan tó ṣe fún muawiya ó kọ lẹ́tà sí i ìpè òsì kàbí taqwallah mo ń ṣe àsọtẹ́lẹ̀ fún ọ pé kó bẹ̀rù ọlọ́run ba fa innaka in ittaqaita Allah kafaka an-nas tó o bá bẹ̀rù ọlọ́run ọba ohun tó kù nípa àwọn èèyàn gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ọ̀bọ̀ sí fa in ittaqaita an-nas ṣùgbọ́n tó o bá bẹ̀rù àwọn èèyàn lam yaghnuka min Allahi anka min Allahi shay'a àwọn èèyàn yìí kò sí tí wọ́n lè ṣe fún ọ níwájú ọlọ́run wọn ò lè wọn ò lè wọn ò lè wọn ò lè stọ́pù ìjìyà ọlọ́run ọba lórí rẹ fa alayka bi taqwallah bẹ̀rù ọlọ́run ọba so àǹfààní tí ń bẹ fún eléyìí ni pé a sọ ní ẹ̀yìn lọ́hùn wípé ta ni a lè sọ fún pé kó bẹ̀rù ọlọ́run kò sí gbogbo ẹnikẹ́ni la lè sọ pé bẹ̀rù ọlọ́run ọba torí pé gẹ́gẹ́ bí fún abdulrasaq ní ìsìtì ọba sọ fún pé bàbá ìbẹ̀rù ọlọ́run ọba. ṣé ìjà ní irú mi lọ sọ pé kí n bẹ̀rù ọlọ́run ta ni mí ṣé bí èèyàn mí ta ní kí n bẹ̀rù ọlọ́run tó wà lókè kó sí ẹnikẹ́ni tá a lè sọ pé bẹ̀rù ọlọ́run nígbà tí tó bá ń sọ fún umar pé kó bẹ̀rù ọlọ́wọ́ tí aisha tó bá ń kọ ìwé sí pé kó bẹ̀rù àsọtẹ́lẹ̀ fún pé kọ́ bẹ̀rù ọlọ́run pàápàá jùlọ nígbà téèyàn bá fẹ́ rìnrìn àjò kò sí nǹkan tá a lè gun ju pé ká ṣe wọ̀ sí àfún pé kọ́ bẹ̀rù ọlọ́run ọba lọ ní ìrìn àjò rẹ̀ wàlláhu alam asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.